Thank you. bá ẹ gbèrò pọ̀ Yorùbá ẹ gbìmọ̀ pọ̀ ká ṣera wa lọ́kàn ká lè jà fáwọn ẹ̀tọ́ wa bọ́wọ̀ bá ń bẹ lóṣìṣì kò ní í ṣe kan sọ̀nù tó bá ẹ dúró ní ìṣàṣà ọ̀jẹ̀ kan lè kàn lè rìn pọ̀ ọ̀dẹ̀ á máa àìrìnpọ̀ ẹ ṣàmọ̀ pòǹjẹ̀jẹ̀ òníyà rẹpẹtẹ ni. gbẹ̀yìn pé bó jẹ́ tẹ́ ń ṣe kókó jàǹbẹ̀lẹ̀ tí ẹ ń ṣe ló jẹ́ kẹ́ wà lẹ́yìn àti dẹrù tán ẹ fúnra Yorùbá. ó yá ẹpin ká bẹ̀rẹ̀ ká quantum ká dẹ̀ bẹ̀rẹ̀ ètò ẹpin ẹpin ẹpin ẹpin ká quantum ká bẹ̀rẹ̀. Hmm. Yusuf Ojúmọ́lá bless you ṣẹ́gun yẹn ṣẹ́gun akíndùtirẹ̀ mo kì í smile ismaila ramat dunni babatunde rahid mo mà kí yín o michael adébáyọ̀ fàdákà adẹnìkẹ́ sheu sheik imam nazar samosa mo kì í o ẹ òǹgbẹ alabi emmanuel mo kì í bukola mi williams mo kì í yín dáre ajagunla mo kì í yín o tèmítèmí mo kì í yín abiola fatuga ẹ ẹ ṣí ẹ sínú group ẹ jẹ́ kó lọ ẹ jẹ́ kó lọ ẹ jẹ́ kó lọ mo kí yín mo kí yín mo kí yín tẹ bá ti pín bẹ́ẹ̀ yẹn tán now we can start. good it's fifty a ti wọ fifty now a lè bẹ̀rẹ̀ ẹ jẹ́ ká kọ́ anthem wa ká dẹ̀ bẹ̀rẹ̀ lótìtọ́ àti lódodo. àwọ̀ ẹ̀pìn ẹ̀yin ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀ Sunday Igboho ìwọ ni ìmọ́lẹ̀ <clears throat> gbogbo adúláwọ̀ Ọláyọmí Kòìkí ìwọ ni ìmọ̀lẹ̀ gbogbo adúláwọ̀ ọmọlúkà èmi ni ìmọ̀lẹ̀ gbogbo adúláwọ̀ ṣáìdì ọmọ bọ́tà bàbá èkìtì ẹ̀yin ni ìmọ̀lẹ̀ gbogbo adúláwọ̀ gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá ọmọ yorùbá tòótọ́ ẹ̀yin ni ìmọ̀lẹ̀ gbogbo adóòláwọ̀. mo kí gbogbo yín. power off. mo kí ọmọdé mo kí àgbà mo kí ọkùnrin mo kí obìnrin mo kí ọlọ́mọdé mo kí alágbàlagbà mo kí keterin pátápátá níbikíbi tí ẹ wà mo kí gédégédé yàn wọ̀ nígbà ọ̀rẹ́ ọdún òmùpẹ́ kan mo kí ẹ̀yin tèkìtì yan ọ́ra o. ẹ̀yin ìkàlẹ̀ mo ka kí hàn Ondo ẹ̀gí lẹ́bàá iye yìí mo kí yín èrò kàrẹ́ ẹkùn èròde bójú rí ẹ̀yin tẹ̀gbá mo kí yín o lè sàbí ẹ̀yin èkó àkété mi kí yín bí gbogbo yín pátápátá o ẹ kú bí ó yìí o mo gbogbo ẹ̀yin mo kí yín lògbómọ̀ṣọ́ mo kí ẹ̀yin ìjẹ̀ṣà ẹ̀yin ìjẹ̀bú mo kí gbogbo yín láìpẹ́ ẹnìkan pátá. yorùbá ihun tí mo wá sọ lẹ́ni mo fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí Sunday Igboho sọ ni o tẹ́ ẹ wá fẹ́ nílé ẹ̀ ẹni tẹ́ ti ń wọ̀nà àti pàjẹ́ tẹ́lẹ̀ tó fi po ẹni tẹ́ fẹ́ pàjẹ́ tẹ́lẹ̀ tó tún fi po rárá òun lẹ fẹ́ fọ̀rọ̀ Sunday Igboho ṣe ẹ ti ń lérí ẹ̀ tẹ́lẹ̀ ẹ ti ń lérí ẹ̀ kìràkìtà tẹ́lẹ̀ bẹ́ẹ̀ kìràkìtà ọdẹ dọ́là kò sí tẹ́ ẹ fẹ́ fi Ìgbòho ṣe kò sí tó bá sọ ó sọ náà ni kò sí tẹ́ ẹ fẹ́ ṣe lé lórí. kí ni Ìgbòho sọ ẹ̀ṣẹ̀ wo ló ṣẹ̀yìn ọ̀rọ̀ burúkú wo ló sọ ìyìn tó bá sọ lẹ́yìn fẹ́ dì mú ẹ fẹ́ di mẹ́sẹ̀gì tó wà nínú ọ̀rọ̀ ẹ̀ mú ẹ jẹ́ ká tiẹ̀ sòótọ́ níbi tóòtọ́ wà ọ̀rọ̀ tó wà nílẹ̀ yóò ń religion a ti ẹ̀yin tí ojú yín ò bá tí ì là yí pé ṣe náà wá fi ẹ̀sìn tàn wá tán fi wá gba ẹ̀tọ́ tán fi gba tó tọ́ sí wa tán fi gbà lọ́wọ́ wa tí ojú yín ò bá là débẹ̀ ẹ̀yin ló mọ̀ ẹ gbàgbé ọlọ́run ló mẹni tó ń sin òun èmi kọ́ mo fẹ́ ṣe ìdájọ́ ẹnikẹ́ni ṣùgbọ́n ọlọ́run ló mẹni tó ń sìn ún forget about whoever you are forget GO forget PO or forget anybody or pastor general or whatever you may be ọlọ́run ló mọ̀ bóyá òun sin òun ìwọ kọ́ ni wàá sọ fẹ́nìyàn pé ò ń sin ènìyàn mo ti sọ eléyìí quite for long mo ti sọ wípé ẹ̀yin tẹ́ ẹ pera yín ní GO nílẹ̀ Yorùbá ẹ̀yin gan-an lẹ contribute sínú ìṣòro tá à ń kojú lẹ́ni ẹ fi wá ń ṣe business ẹ sọ wá di mugun ẹ sọ wá di dìdìrìn kò sẹ́ni tí ò ní kú Sunday Igboho ò yọ baba Adébóyè tẹ́ ẹ̀ bá mọ̀ ẹ̀ mọ̀ lẹ́ni kò yọ torí Sunday Igboho fúnra ẹ̀ mọ̀ pé òun kan máa kúnjọ́ kan bàbá tó gbé Sunday Igboho kọ́ bàbá tó ń pè ládéyẹmọ bàbá òun dà lẹ́ni bàbá ti kú ó ti lọ màkàmàkàn dẹ̀ ní àkàn Sunday Igboho lọ́jọ́ kan ṣùgbọ́n Ọlọ́run ò tí ì ní fi kú pa fún wa sí i tòró níṣẹ́ tó sì ń ṣe lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá kò yọ bàbá tẹ bá rò pé bóyá ó fi bàbá ó sọ pé kí torí bọ́rọ̀ ṣe rí lára ẹ̀ ló fi sọ̀rọ̀ jáde kò ọmọ Yorùbá ni ẹ jẹ́ ká sọ òtítọ́ síbi tó tọ́ wà ẹ wá ń lé ẹ mú ẹ wá ń pọ́n jẹ̀bẹ̀ lákìsà ẹ̀ ń pọ́n ẹ ó sọ̀sọ̀kúsọ sí baba Adébóyè is baba Adébóyè God ṣé baba Adébóyè jẹ́ Ọlọ́run ni ẹ jẹ́ ká sọ òtọ́ ebi ò judge anybody mo ń sọ mo dẹ̀ ń tún sọ láti ọjọ́ tí aláyé ti dáyé lọ́lọ́run ti dáyé pé káwọn kan jẹ́ olówó káwọn kan dẹ̀ jẹ́ tálákà káwọn kan dẹ̀ wà lẹ́gbẹ́ jẹ́gẹ́dẹ́ wọn ò ní ṣe olówó wọn ò dẹ̀ ní ṣe tálákà bọ́lọ́run ṣe dáyé ni láti ìpilẹ̀ṣẹ̀ wá ni kò sí ẹ̀ṣẹ̀ nínú ẹ̀ tí bàbá Adébóyè bá ní owó tó ń gun jẹ́ẹ̀tì tó ń gun gbogbo ẹ̀ kò sí ẹ̀ṣẹ̀ nínú ẹ̀ kò dẹ̀ bí mi nínú but point tí mo fẹ́ kẹ́ dìmú ni wípé ọ̀nà wo ni bàbá Adébóyè fi ń generate owó òun ọ̀ ẹ̀ lè expect kó jọ́ lọ́ọ̀ lásọ̀kalẹ̀ táwa ṣèdájọ́ tí n bá lọ́pọ̀tunity èmi náà kórú ẹ̀jọ́ màá máa gbá àwọn èèyàn pé ẹ wá sàǹdá mẹ́wàá fún mi ibo lọ́lọ́run ti pàṣẹ fún yín pé kẹ́ sàǹdá mẹ́wàá ẹ̀yin jọmọ Ísírẹ́lì ni òfin ìdámẹ́wàá ọmọ Ísírẹ́lì lọ́lọ́run fi fún ó dẹ̀ ní ìdí pàtàkì tọ́lọ́run fi sọ àṣẹ yẹn fáwọn ọmọ Ísírẹ́lì ẹ̀yà méjìlá ní ẹ̀yà Ísírẹ́lì nínú ẹ̀yà méjìlá ẹ̀yà kan wà tí wọn ò pín ilẹ̀ fún ẹ̀yà tí wọn ò pín ilẹ̀ fún ìtorí tiwọn lọ́lọ́run ṣe sọ pé káwọn èèyàn mú ìdámẹ́wàá wá kí oúnjẹ lè wà nínú inú ilé olúwa which is fún àwọn ọmọ lẹ́fì kí wọ́n lè jẹ àwọn ọmọ lẹ́fì tí wọ́n ń fi tùràrí ń jóná tí wọ́n ń ṣiṣẹ́ àlùfáà nínú ilé ọlọ́run ìtorí yẹn lọ́lọ́run ṣe mú wa ẹ̀ ń lù wá ní jìbìtì ẹ̀ ń gba ẹ̀ ń gba private jet ń gba oríṣiríṣi ìdámẹ́wàá of of of of his kind mo mọ̀ pé majority yìí ló máa fẹ́ nílé ọmọlúkà pé èwo lọmọlúkà ti ń sọ I am not here to discuss religion what is religion ẹgbẹ́ báyìí ẹgbẹ́ ẹgbẹ́ dictionary yìí síta kẹ́ lọ wo the meaning of religion nínú nínú dictionary yìí ṣé ọlọ́run ló ní religion ni ọlọ́run ló mẹni tó ń sìn ún mo dẹ̀ ń sọ mò ń tún sọ fún yín the question tí mo fẹ́ kẹ́ ẹ bira yín ni wípé kó tó di pé kírísítẹ́nì dé nàìjíríà yìí kó tó dé ilẹ̀ yorùbá yìí àwọn tó ti kú kó tó di pé kírísítẹ́nì dé ṣé wọn ò rí nínú wọn tó máa lọ sí ọ̀run rere ni ask yourself this question do you know the millions that have died kó tó di pé wọ́n gbé kírísítẹ́nì dé ni ṣé gbogbo àwọn tó ti wá kú yẹn ọ̀run àpáàdì ni gbogbo wọn lọ kò sí nínú wọn tó ṣèfẹ́ ọlọ́run kò sí nínú wọn tó ṣe ti tó tí tí ọlọ́run máa sọ pé ìwọ yìí ó mọ rere ó dẹ̀ ṣe rere lótìtọ́ ẹ jẹ́ ká sòótọ́ síbi tóòtọ́ wà àwa ò against bóyá bàbá lówó tàbí kò èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi ò against yẹ bóyá bàbá ní owó tàbí kò ní owó what i am saying is that kí ni impact bàbá lórí ìyà tí yorùbá ń jẹ ọjọ́ táláyé ti dáyé lọ́lọ́run ti ń fìyàn sípò ọlọ́run tó fi síbẹ̀ ó wù ni Nobody can challenge God for that. But the question is this when you were given a certain opportunity, a certain responsibility, Ipe go take care. See, thousands of people, millions of people are under you. Tí o bá take care, inú gan máa bí Ọlọ́run sí ẹ. Ọlọ́run ló fún bàbá lórí ọ̀fẹ́ láti jẹ́ general overseer lórí millions of members tó wà ní redeemed christian of church of god among of them or let me say the majority of majority of them were from yoruba land àwọn tó jọmọ yorùbá àtàwọn tó jẹ ìṣọmọ yorùbá èèyàn ní gbogbo wa mélòó ẹ mélòó ni bàbá ti jáde síta tó kọ̀ǹdẹ́mù gbogbo ohun tó ṣẹlẹ̀ nílẹ̀ yìí lórí kí ni náà tí bàbá ò fi lè sọ̀rọ̀ ẹ̀rù wo ló ń ba bàbá kọ́ má bàa ti ṣọ́ọ̀ṣì bàbá pa ni àbí kọ́ má bàa pa bàbá fúnra ẹ̀ àbí kọ́ má bàa pa àwọn ọmọ ẹ̀ lẹ́rú ṣe fẹ́ bá bàbá tí ò lè sọ òtítọ́ àwọn ènìyàn ọlọ́run táwa mọ̀ nínú bíbélì àwọn ènìyàn ọlọ́run tá a mọ̀ wọ́n máa ń rí òótọ́ báyìí wọ́n á dẹ̀ sọ ojú abẹ ní kó wọ́n á sọ òdodo ìmí tiẹ̀ lọ síwájú ọba which is equivalent to president ta nísinsìnyí ó lọ síwájú ọba ó nà ká sọ́ba yìí pé ìwọ ọba yìí ìwọ ṣe báyìí báyìí ni olúwa dẹ̀ sọ pé ó máa ṣẹlẹ̀ báyìí ni olúwa dẹ̀ sọ pé ó máa ṣẹlẹ̀ pẹ̀lú ìgboyà àti ọkàn mi mọ́ pé ọlọ́run ló ṣàrán mi níṣẹ́ kò sí nǹkan tó bá ìfẹ́ fi mí ṣe ọba yẹn lágbára láti sọ pé ẹ mú lọ ẹ lọ gé orí ẹ̀ ṣùgbọ́n ọlọ́run tó fún wọn ní ìgboyà láti sọ̀rọ̀ tó ní kó mọ òtítọ́ tán dẹ̀ sọ ọlọ́run yẹn dẹ̀ tì wọ́n lẹ́yìn ẹ lè wò mí bí aláìmọ̀kan ẹ lè wò mí bí aláìlérò tàbí ẹni tí ò mọ anything bọ̀ má jẹ́ kó yí ẹ wípé èmi mọ̀ tẹ́yìn ò bá mọ̀ èmi mọ̀ yìí pé ó dára láti ṣe rere sí ọlọ́run ju pé kó o ṣojú ayé kó o máa pariwo pé i am a man of God i am a Christian i am a this i am a that God did not ask you that ìtọ́lọ́run béèrè gbogbo alámọ̀ kò sẹ́ni tí ò mọ rere kò sẹ́ni tí ò mọ ohun tó tọ́ ẹ jẹ́ ká sọ òótọ́ ká fi ọ̀rọ̀ síbi tí ọ̀rọ̀ wà ká sọ òótọ́ síbi tí òótọ́ wà ká mú èké kúrò ká yé pọ́njẹ̀bẹ̀ lákìsà kò sẹ́ni tí inú bá ń bí tí ò ní sọ̀rọ̀ Sunday Igboho bí ọ̀rọ̀ ṣe rí nínú ẹ̀ ló ṣe sọ síta ó béèrè ọ̀rọ̀ ó ní kí ni ipa tí bàbá kó nínú ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ẹ wá ẹ wá ní ó ṣe sọ bẹ́ẹ̀ kò ṣe lọ béèrè lọ́wọ́ bàbá tèmi tí ò mọ̀ rí pé kí ni pati bàbá mi kó lórí ọ̀rọ̀ yorùbá ṣebí ipò tí ọlọ́run fi bàbá Adébóyè sí ló ṣe lè mú kán bí irú question yẹn lọ́wọ́ bàbá dé tó ṣe béèrè irú question yẹn ipò tọ́lọ́run fi sí ni kò ṣe béèrè lọ́wọ́ bàbá ẹnìkan kò ṣe wá béèrè lọ́wọ́ bàbá ìwọ tó ń wò mí àwọn ta John tàbí Simeon Adébísí kò ṣe sọ pé bàbá tó bí Simeon Adébísí tí mi ò mọ̀ rí kí ló dé tí wọ ipa wo lo ti kó ibi tí ọlọ́run fi ènìyàn sí you must take that responsibility kò ní nǹkan táwọn ọmọ Ísírẹ́lì fojú Mósè rí ni kó tó di pé wọ́n délẹ̀ lérí ó ní nǹkan tán fojú Mósè kan wọ́n fojú ẹ̀ kan mà bó Moses ò dẹ̀ torí ẹ̀ kó bara jẹ́ kódà ìgbà tó bara jẹ́ kó tún sara ẹ̀ jọ ni ó dẹ̀ dúró lórí ẹsẹ̀ ẹ̀ ọlọ́run dẹ̀ ń ti lẹ́yìn lọ nínú ìrìn àjò yẹn síbẹ̀ àwọn ọmọ Ísírẹ́lì mú kọsẹ̀ bọ̀tì yẹn ò dá dúró kó má sọ òtítọ́ ó sọ kí ló dé baba has never condemned what the the, the Fulanis are doing kí ló ń bá baba lẹ́rù lèmi sọ ẹ kúrò lórí ẹ jẹ́ ká fi gbogbo wọ̀nyẹn lẹ̀ gbé ìránṣẹ́ ọlọ́run ọlọ́run ló mọ ẹni tó ń sìn òun ọlọ́run ló mọ ẹni tó ń sìn òun téèyàn bá sọ pé òun sìn ọlọ́run ó tọrọ ẹ jẹ ni it is only God that can tell you that lótìtọ́ lótìtọ́ òun sìn mí look at David kò dìgbà tó bá fojoojúmọ́ lọ church tó fojoojúmọ́ gbé Bible dání tó fojoojúmọ́ ń gba orí òkè lọ ọdún àti àbàràbàbà sí ìbòbò ìyẹn kọ́ ló fi sọ pé èèyàn sin ọlọ́run look at David in the Bible pẹ̀lú bó ṣe ń ṣètò bíbélì tiẹ̀ sọ débi wípé ó fẹ́ kọ́lé fọlọ́ ọlọ́run ni ò lè kọ́ torí pé kí ni ẹ̀jẹ̀ pọ̀ lọ́wọ́ ẹ ò lè kọ́lé fún mi ẹ̀jẹ̀ pọ̀ lọ́wọ́ ẹ David ó pa ó bàjẹ́ ó ṣe síbẹ̀síbẹ̀ ó ṣe lórí òtítọ́ ibi tó ti yẹ kí David jà Dáfídì ọba ajáde ajáde bẹ́ẹ̀ ibi tí ó ti yẹ kó tùyàn nínú á jáde á tù wọ́n nínú ibi tí ó ti yẹ kó túraká á túraká ibi tó ti yẹ kó jà á jà ìgbà tí sọ́ọ̀lù ọ̀tá ẹ̀ kú bíbélì sọ wípé sọ́ọ̀lù ọba sì kẹ́dùn ó sì gba àwẹ̀ ó kọ̀ kò jẹun ó kunra ẹ̀ lérú ó ṣọ̀fọ̀ for some times nígbà tó dẹ̀ tó àkókò ó túraká ó bọ̀ ẹ̀ ó jẹun ó ṣe gbogbo ẹ̀ ó múra ó jáde pẹ̀lú gbogbo ẹ̀ṣẹ̀ yẹn bíbélì fi yé wa ó ní ọlọ́run pè é ní ẹni bí ọkàn mi ẹni bí ọkàn mi ni bíbélì pè sọ David ọ̀pọ̀n gbogbo ń dàgbọ́ yẹn àtẹni ó pa ìyàwó èèyàn ẹ ó pa ọkọ ẹnìkan tó pa ìyàwó ẹ ó ṣe tọ̀hún tó ṣe don't misquote me i'm not saying it's good a sọ pé ó dára ẹran ara ló lò ọlọ́run fúnra ẹ ti rí inú David pé kò fi ṣe ìkà ẹran ara ló tì í ìyẹn ọ̀dẹ̀ sọ pé kọ́lọ́run torí yẹn kó nílé ẹ̀ anybody can miss misbehave anybody can miss but the only thing tẹ́mi believe pé ó lè mú kí inú bí ọlọ́run ni pé tó o bá mọ òtítọ́ yẹn tó o kọ̀ tó o sọ if you know the truth and you refuse to say the truth inú kan máa bí ọlọ́run ó kọ̀ ó sọ òtítọ́ ó dẹ̀ ṣe òtítọ́ inú á bí ọlọ́run so ẹ má nílé Sunday Igboho èmi gan inú bí mi ju òun fúnra ẹ lọ táyé bá gbà mí tí n bá kojú bàbá kòròkòrò máa sọ fún pé bàbá wọn ò ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe because you have privilege you have the opportunity the grace to eat three times a day you have the privilege to travel by air you don't consider people that are worshiping under you under your church that don't have privilege of buying a single ticket of thirty thousand naira to fly from Lagos State to Kano or from Lagos State to Abuja or from Abuja to Kaduna ẹ eh, consider àwọn tó jẹ́ pé true transport ní wọ́n máa gbà tọ́ndẹ̀ ẹ̀ fojoojúmọ́ ń kidnap how many people náà ti kidnap tó jẹ́ mẹ́mbà yín tẹ́ fún wọn lówó pé oh, mẹ́mbà wa ni let us give them money to rescue them how many of them prove ẹ̀ kẹ́ gbé list wọn jáde àtòyè tẹ̀sán ẹ gbé jáde bàbá how many of your members not to kidnap tẹ dẹ sáyìn ìwé tẹ gbowó jáde pé ẹ gba ẹ lọ fi rescue ẹ mẹmbà wa ni ó sọdá mẹwàá ẹ jẹ́ ká sọ òtítọ́ síbi tí òtítọ́ wà ẹ jẹ́ ká dúró lórí òtítọ́ ká sọ ó máa ń sọyàn dòmìnira ni ẹ̀yin dúró ẹ pẹ́ ṣèbí tí baba adébóyè la rí má fi kú yọ̀ mí gbogbo wa la máa kú ó lè dọ̀la kọ́ lọ́n sọ pé ọmọlúkà máa bọ̀ kò sí kọjá níbọdí yìí fẹ́fọ́ ló ń fà mo ti lọ náà nìyẹn mo ti lọ ó ti parí náà nìyẹn nothing will happen again. ó lè dọ̀la kọ́ lọ́n sọ pé ìwọ baba adébóyè ìwọ gangan ló kàn máa bọ̀ kò sí jẹ́nìkan ní fẹ́fọ́ ló ń fà ọlọ́run ló mọ bó ṣe ṣètò ẹ̀ you there is something tó dá gbogbo nǹkan ló dájú láyé yìí gbogbo nǹkan ló dájú ní ìdánilójú wà fún ó lè má lówó láàárọ̀ ìdánilójú wà pé tó bá gbìyànjú lálẹ́ wà ni. ó lè má níyàwó láàárọ̀ ìdánilójú wà pé tó bá tiraka wà ní ó lè má ní àlàáfíà láàárọ̀ ìdánilójú wà pé tó bá dọ̀sán tàbí lálẹ́ wà ní gbogbo nǹkan ní ìdánilójú wà fún ṣùgbọ́n ìkíní kan ò dá wa lójú o ọjọ́ tá a máa kú kò dá ẹnikẹ́ni wa lójú so àfikún yọ ẹnikẹ́ni Sunday Igboho òfikún yọ ẹnikẹ́ni tí Sunday Igboho ń sọ ìtara àwa ọmọ Yorùbá ó dẹ̀ rí bàbá Adébóyè gẹ́gẹ́ bí ìkan pàtàkì nínú aṣáájú yorùbá tí ò gbégbèsè kankan tó ń sọ wípé tá a bá lè kú tán ká kú tán ìgbésẹ̀ wo ni bàbá ń gbé tí gbogbo ayé tí ò ṣe é gbọ́ a single speech from him alone is is enough. tó bá máa sọ̀rọ̀ wọ́n ní restructure do this do that will restructuring solve our problem baba you are a man of God I have earlier said it mo ti sọ tẹ́lẹ̀ rí egbò ẹ̀yin tẹ́ ń wò mí mo challenge mo ní baba tó bá jẹ́ lòtítọ́ not only him bí mo ṣe sọ sí bàbá ni mo sọ sí Oyèdépò ni mo sọ sí TB Joshua mo sọ sí àwọ eh, eh, eh, ọ̀rọ̀ Òṣùkọ̀yà àbí kí ló lóun jẹ́ Olúkọ̀yà of uh, mountain of fire mo sọ sí mo sọ sí gbogbo àwọn yorùbá general general general general wọn yẹn tó bá sí à mo sọ sí wọn mo ní tó bá jẹ́ lòtítọ́ lọ́lọ́run pè yín ẹ wọnú ibi kọ́ lọ́fún yín lọ ẹ lọ gbàdúrà sí ọlọ́run tẹ́lẹ̀ gbàgbọ́ nínú ẹ̀ pray to him ọlọ́run o ṣé lóòótọ́ lo sẹ́yìn pé kí yorùbá máa lọ ìtọ́lọ́run sọ fún yẹn jáde síta kẹ́ sọ you can't do anything ẹ sọ ọlọ́run di tọ́yì ẹ wá mú ọlọ́run di bíi tọ́yì ṣé ẹ̀yin rò pé ọlọ́run jẹ́ ẹni téèyàn mú ṣeré ni ọlọ́run ló mẹ́ni tó ń sin òun èèyàn ò lè sọ pé òun sin ọlọ́run it's a lie you don't worship God nobody is worshiping God it is God that knows ẹni tó ń sin òun ẹ má fi ẹ má fi rọ́pọ̀ wá ẹ má fi rọ́tọ̀ wá mọ́ ẹ yé tàn wá jẹ ẹ lómi sọ táìtì ẹ̀ tó jẹ́ pé ó gbà kọ́ ọmọ òun kó má rówó skul ọmọ san dànkó má san táìtì á san táìtì yẹn wọ́n á pàpà kidnap ọmọ ẹ̀ mẹ́mbà yín dẹ̀ ni kí lẹ ṣe kí lẹ ṣe mi ò rà tí n bá fẹ́ tí n bá tí n bá bọ̀ lórí ọ̀rọ̀ ọ̀rọ̀ dámẹ́wàá ọ̀hún màá tu màá tu débi pé ẹ sa nǹkan tẹ bá fẹ́ sà ẹni tẹ bá ti rí tó ń sọ ọ́ rẹ̀ gbà lẹ́ máa bẹ̀rẹ̀ jà lẹ́ máa bẹ̀rẹ̀ sí ní gbógun tẹ máa dìde ogun sẹ́ máa jà lórí ẹ máa máa ṣẹ́gbẹ̀ oríṣiríṣi ìránṣẹ́ ọlọ́run ẹ máa ṣẹ́gbẹ̀ the wrath of God is coming yẹ́ẹ́ kéde kan yọ́ọ́ jẹ ṣíra irọ́ ni gbogbo ẹ̀ ẹni bá fẹ́ kú kàn kú ní tiẹ̀ ni ẹ láṣẹ kankan láti sọ pé ẹ fẹ́ pa ẹnikẹ́ni. kí ló dé náà ẹ jẹ́ ká jókòó ká ru ọ̀rọ̀ yìí jinlẹ̀ ọlọ́run fi ẹ́ sípò ní bàbá kì í ṣe ènìyàn ló fi ẹ́ síbẹ̀ why tó o lo responsibility ipò ẹ Mósè ọlọ́run rí kó tó yàn án ó dẹ̀ lo ipò yẹn bó ti tọ́ àti bó ti yẹ kò sí bó ṣe provocate ẹ̀ tó bó ṣe provoke mind ẹ̀ bó ṣe frustrate ẹ̀ bó ṣe tempt ẹ̀ tó ó pàpà gba guidelines from God ọlọ́run máa tọ́ mi máa tọ́ mi máa ọlọ́run dẹ̀ tọ́ there is something tí gbogbo wa tá a rẹ̀ understand kíní kan wà tí Mósè tó fi ju ẹ̀dákẹ́dá lọ láyé àti lọ́run Bible, ò sọ fún wa pé àwọn áńgẹ́lì gan rí ọlọ́run sójú báìbù wọn ò wọn ò clear ẹ̀ pé the angels in heaven they don't see God they don't know how it is wọn ò mọ bọ́lọ́run ṣe rí ìtànṣán ẹ̀ ògo ẹ̀ ohun ẹ̀ làwọn áńgẹ́lì ń gbọ́ tán fi ń take action and they watch him day and night wọn ò sọ pọ́n rí Mósè sọ fún ọlọ́run pé ọlọ́run bó ṣe fẹ́ràn mi tó yìí fún mi ní grace kí n tiẹ̀ rí ẹ ọlọ́run wá sọ fún pé kò sẹ́ni tó rí mi rí lọ́run àti láyé kò sí ẹni tó rí mi tó lè yè ṣùgbọ́n màá fún ẹ ní grace torí pé mo fẹ́ràn ẹ wàá rí ìkọjá lọ mi ò ní rí mi God granted him ó rí ìkọjá lọ ọlọ́run lẹ́yìn ẹ̀ kò sí ẹ̀dá alàyè tàbí nínú obìnrin tó rí irú nǹkan bẹ́ẹ̀ rí pẹ̀lú gbogbo bí Mósè ṣe ṣe ó lu èèyàn pa o apààyàn ni o ó mọ ènìyàn ó tẹ ọrùn ẹ̀ ó pa bíbélì sọ pé ó tún sín gan ó sín kò jẹ́ kó ó tún sín ó tọ́gbọ́n but God knows ọlọ́run sọ pé torí yẹn pé òun neglect Mósè òun fẹ́ pátì ìgbà tó ọlọ́run pé tó dẹ̀ dá lójú pé lótìtọ́ àti olódodo ọlọ́run pé òun ó jáde ó dẹ̀ ṣe bọ́lọ́run ṣe fẹ́ ó sọ òtítọ́ níbi tó ti yẹ kó sọ ó ṣòdodo níbi tó ti yẹ kó ṣòdodo why tí ẹ̀yin tẹ́ pera yín nínú ọ̀ṣẹ́ ọlọ́run tẹ́jọ́ ọmọ yorùbá tí wọ́n ń pa gbogbo wa tí inú yín dùn because you are private jet you can fly anytime private jet a máa sọ náà sí láìpẹ́ àjò gbogbo ẹ̀rún ni àjò ni fàtìlẹ́gbọ́n lẹ́nu wa yẹn ó ń bọ̀ ń bọ̀ àwọn ládẹ́dẹ́ àṣẹ mẹ́yẹ bọ̀ àṣẹṣẹ ń bọ̀ ni a máa sun gbogbo ẹni náà ní àtẹ̀yìn gan anybody tó bá wà bẹ̀lẹ̀ wíwí wíwí burn everybody kí gbogbo wa kúkú kú ká máa lọ ká kú kí gbogbo Yorùbá kúkú tán ká lọ sọ́dọ̀ Ọlọ́run lọ máa ro ẹjọ́ yẹn ẹ̀yin tọ́lọ́run wá gbé ìṣàkóso Yorùbá lé lọ́wọ́ ká wá wo nǹkan tọ́lọ́run fẹ́ ṣe fún ẹ̀yin àtàwa táàtì ẹ̀mí kìnnìkan kan rárá yìí tí wọ́n mọ̀ wá tó mọ̀ ẹyẹ tó ṣu wá káwá wo ohun tó fẹ́ ṣẹlẹ̀ lọ́dọ̀ ọlọ́run bóyá ọlọ́run á fi yín sílẹ̀ wá máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wa èmi tí mi ò léèyàn méjì péré tí mo lè control tó jẹ́ pé èmi àtìyàwó mi náà ni àtẹ̀yìntẹ́ ní thousands millions under you àwa wo bọ́lọ́run ṣe fẹ́ ṣèdájọ́ yẹn ọlọ́run ò kì í ṣe ìkà ọlọ́run kì í ṣe ìkà a is a is a whole god ọlọ́run mímọ́ ni òtítọ́ ni kò ń wojú kò ń pàbẹ̀tẹ́lẹ̀ kò mọ̀ ẹ́ kò dẹ̀ fẹ́ mọ bó ṣe jẹ́ he will judge you according to your action according to your attitude gẹ́gẹ́ bí iṣẹ́ owó ẹni kì í ṣòjòrò o bá ra private jet one hundred kó lọ kó kó fún ọlọ́run kò ní gbà á he will judge you according to iṣẹ́ owó ẹ tó bá ti lòdì sí nǹkan tó yàtọ̀ sí nǹkan tó fẹ́ á judge ẹ ẹ ra so tọrọ bá délẹ̀ tán ẹ wọnú plane yìí lọ ẹ fly lọ a máa sọdán sí gbogbo ẹ á jòdù àjòrùn kódà a lè wọnú ṣọ́ọ̀ṣì yìí kan ká sọ náà síbẹ̀ kí gbogbo wa jọ jó mọ́ bẹ̀ ńgbà bá ṣe gbogbo ẹ̀ tí gbogbo wa jọ jó tán tá kú tán ẹ̀hẹ́n àwọ̀ ẹni tá kù àwọ̀ ẹni tá kù we will make sure you, are, you can't escape it a jọ ṣèdájọ́ ara wa látàyè ìdọ́tọ̀ lọ síwájú àwàdéwájú ọlọ́run àti dé o àti dé àwọn tó fún wa lólórí o ìtú tó fi wá parí àwa sọ fún ọlọ́run bẹ́ẹ̀ so ká wá wo àrà tó ọlọ́run fẹ́ dá ọlọ́run ò kì í ṣèké ọlọ́run ló mẹni tó ń sin òun you cannot tell me that you are worshiping God and you are seeing your people your fellow people dying in agony not just ikú pé wọ́n kàn sùn wọ́n dẹ̀ ń kú ṣe báwọn ọmọ Ísírẹ́lì ó ní àwọn ọmọ Egypt tí ọlọ́run kan fi tó fìtì náà ó ní tó ṣe wọ́n wọn ò kú ikú oró wọn ò kú ikú ẹ̀sìn ikú tọ́lọ́run fi pa wọn ikú tó ní ọjọ́ ni ó dẹ̀ fún wọn àwọn tó fìdí yíyọ yọ lẹ́nu ó fìdí yọ wọn lẹ́nu wọ́n mọ̀ pé kàbáyé ló ṣe wọ́n àwọn àkọ́bí tó ń kú wọ́n kú wọ́ọ́rọ́wọ́ why títí wá fi jẹ́ agony death brutal death kó ṣàyàn lórí kórí yẹn ṣí dànù kó géèyàn lọ́rùn kó gbé orí yẹn dání kó pààyàn ah Jesus ẹ̀dẹ̀ ń wòran ẹ̀ ń wòran ẹ wá ń dẹ ẹni tí gbòó lẹ ń rí dìmú ẹrí gbòó ń dìmú ẹ gbòó ni ó ṣe jẹun ó ṣe tìbí ó bú bàbá Adébóyè ó bú bàbá bàbá wo ṣebí ṣebí ṣebí gbòó bú bàbá ni bàbá tá a sì ń bọ̀ wá tá a máa jọ dáná sunra wa bàbá tá a jọ máa dáná sunra wa tán tí gbogbo wa tá a jọ máa jóná kí ló dé gan a sọ pé kí ni ẹ ẹ ẹ ẹ ẹ ẹ nílé ẹnìkan ẹyin tẹ pariwo tẹ bá sọsọkúsọ nípa Sunday Igboho ẹ má jẹ ẹ rọra pẹnu yín mọ́ torí tó wà lẹ́ okun ẹ̀yin fúnra yín tẹ̀ ń sọ̀rọ̀ Sunday Igboho sọ̀rọ̀ dáadáa kò sọ̀rọ̀ dáadáa kí ló kàn yín kí ló sọ ẹbú olóbú bàbá question lẹ́ni ẹlẹ́ni béèrè kí ni ipa tí ti kó lórí ọ̀rọ̀ bí nǹkan ṣe ń ṣẹlẹ̀ nílẹ̀ yorùbá ó ló pàṣẹbù kó jẹ́ ìbínú ọlọ́run ló ti sọ̀kalẹ̀ and that is the fact ẹ ṣe bẹ̀rẹ̀ ìjà yìí kan lè má já wa la má já lè jọ ọlọ́run fúnra ẹ ló má já bọ̀dà wàá gbégbèsè kọ́lọ́run lè mọ̀ pa rẹ́dì bẹ́ẹ̀ lẹ́gbọ́ yẹn lẹ́nu mi ẹ do whatever you wanna do bá ní mo sọ ọmọlúwàbí pé wọ́n kọ́ mi mo dẹ̀ gbẹ́kọ̀ mo dẹ̀ fẹ́ fọ́ ọmọlúwàbí bọ́ kì í ṣe pé ká máa kíkà bọ̀ wá lójú kíkà bọ̀ wá lẹ́nu kíkà bọ̀ wá ní gbogbo ẹ̀ kẹ́ wá rò pa fẹ́ dákẹ́ wọ́n bí àwa náà àwa náà túra wa bíi a dẹ̀ túra wa kọ́ amóhuntọ́tọ́ amóhuntí òtọ́ bọ́tẹ́ ti sún akàn kiri náà ọ̀rọ̀ yìí ti débi ó ti débi gẹ́ náà kí ló dé kí ni dé gan ah, ah. ojú òrìrú ti Yorùbá nìní ní gbogbo àgbáńlá ayé àwa la lọ́rọ̀ ju àwa nìyà jẹ àwa la kàwé ju àwa nìyà jẹ jù àwa la ní nǹkan ju àwa nìyà jẹ jù kí ló dé ẹ̀yin péréte tẹ́ ẹ̀ ń rí jẹ tẹ́ ẹ̀ ń rí mu ẹ gbàgbé àwa tó kù you forget about fifty to sixty million Yorùbás only single nínú yín ẹ̀yin bíi few tán bá ka gbogbo yín yẹn tán kà yín papọ̀ ẹ̀ jí tó one thousand ẹ̀yin lẹ́lẹ́ kóra yín jọ ẹ ẹ ẹ ẹ sọjú nù ẹ fi à ń jẹ àwa tó kù á bèrè owó yín á bèrè nǹkankan lọ́wọ́ yín àníkẹ́ kọ́lé gbé wá sí àníkẹ́ ṣe gbogbo nǹkan gbé wá sí àníkẹ́ fún wa ní nǹkan lọ́fẹ̀ẹ́ àníkẹ́ gbóúnjẹ wá fún wa lọ́fẹ̀ẹ́ what you are asking of you is the truth from your mouth tá a bá dúró láyé ara wa gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ṣé yẹn dá yín dúró pé ká má ṣe general overseer yín mọ́ ni across the world does that stop you? if we stand on our own tí fúlàní ò ráyè lọ́dọ̀ wa mọ́ does that stop you? tó bá wu fúlàní àwọn haúsá àti fúlàní kàn fi ọ̀dọ̀ wọn kàn fi ṣe islamic state or islamic country that is their own cup of tea táwọn bá fún yín láyè kẹ́ ní church síbẹ̀ you have your church in another places that allows you kí ló dé. kí ló dé ẹ jẹ́ ká sòótọ́ fúnra wa jàre ẹ jẹ́ ká sòótọ́ síbi tóótọ́ wà ènìyàn lè sọ fún mi pé òun sí ọlọ́run ọlọ́run ló mẹni tó sí òun don't lie to me mo ti kọjá ẹni tẹ́lẹ̀ parọ́ tẹ́lẹ̀ máa fi kinní kan odò mú jẹ ẹgbẹ́ bible kan wá ẹlẹ́fẹ́ fi tọ̀ yín ṣé nǹkan tó wà nínú bible lẹ́ ń ṣe are you doing what is in the bible if truly bible yẹn pé ẹ gbàgbọ́ nínú ẹ̀ dáadáa pọ̀ ọ̀rọ̀ ọlọ́run ni do you follow what is in the bible bíbélì sọ wípé tẹ́ bá tẹ̀lé ọ̀rọ̀ yẹn is even simple i read the bible and the bible mi tó wà nílé yẹn fún mi my friend bring that bible that big bible Moka, kà á ó sọ wípé kí ni kí èmi kí ó ṣe kí n jesus christ that you believe in this is my bible ìbéèlì mi rèé mò ń kà á ó ní kí ni kí kí ni kí n ṣe gan-an kí n lè rí ìjọba ọlọ́run jésù wá sọ fún wọn ni méjì péré ni ó ní àkọ́kọ́ nínú ẹ̀ ni wípé fẹ́ràn olúwa ọlọ́run rẹ pẹ̀lú gbogbo ọkàn ẹ gbogbo ọkàn ẹ pátápátá fi fẹ́ràn olúwa ọlọ́run ẹ pátá ó ní ìyẹn lákọ́kọ́ ó ní ìkejì sì tún dàbí rẹ̀ ó dàbí ẹ̀ ni ṣùgbọ́n kò tó ṣùgbọ́n ó dàbí ẹ̀ kí dàdí kejì yẹn ó ní fẹ́ràn ọmọnìkejì ẹ gẹ́gẹ́ bí ara ẹ fẹ́ràn ẹ̀ gẹ́gẹ́ bí ara ẹ ẹ̀yin kan láfẹ́ túmọ̀ ẹ ní wọn kò sọ pé fẹ́ràn ẹ̀ ju ara yín lọ right tó o bá fẹ́ràn ẹ̀ gẹ́gẹ́ bí ara ẹ o ò ní rokúrò pé kó kú torí ò lè rokúrò ra ẹ pé kó kú o ò lè rí kó wà nínú ìṣòro kó o má lè gbà sílẹ̀ torí tó bá ṣèwọ ló wà nínú ìṣòro ọkàn ẹ̀ á máa sọ pé ó yẹ kẹ́ni ìwà gbà ẹ́ sílẹ̀ ẹ jẹ́ ká ro àròtilẹ̀ ajé ń ọmọ díẹ̀díẹ̀ ariwo pààyàn that is just how it is bíbélì clear dáadáa ó jẹ́ wàá sọ ọ́ gbà tó wá ń tú ọ̀rọ̀ yẹn palẹ̀ fún ẹni tó béèrè question yẹn pé ah, ọlọ́run nígbà tó sọ pé ìgbà wo ni ó daṣọ bò wá ọlọ́run jésù sọ ó ní nígbà tó bá dọjọ́ kó máa sọ fún yín pé máa lọ mi ò mọ̀ yín torí ọjọ́ tẹ́bi ń pa mí ẹ̀ fún mi lóúnjẹ ọjọ́ tó ń gbẹ ń gbẹ mí ẹ̀ fún mi lómi mu ọjọ́ tí mo wà ní òwò ẹ̀ dáṣọ bò mí jésù tún yan pàtó ń bèèrè lọ pé àgbà onírú ẹ̀ ṣe òní ńgbà tẹ́ ẹ̀ ti ṣe fún ẹnì kejì yín ẹ̀ ṣe fèmí náà nìyẹn so what are we talking èèyàn mélòó èèyàn mélòó lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn dìde ìrànlọ́wọ́ fún abẹ́rù pé àwọn tó wà ní immediate environment yín yẹn tẹ́ ẹ bá fẹ́ ṣe ìfẹ́ ọlọ́run wàá ta gbogbo private jet tẹ́ ẹ ní i'm not talking of pastor adeboye alone ẹ má misquote mi if you want to do the will of god you will say bíbélì sọnù àkà náà àkà àwọn tó kóra wọn jọ ẹni tó nílẹ̀ ó lọ ta ilẹ̀ ẹ̀ kò sọ pé mo fẹ́ rìsáàvù ẹ̀dìgbà tó bá wọ ten million kí n tà á kiri fi ṣe nǹkan ó mú ilẹ̀ yẹn ó tà á ó mówó ẹ̀ wá ẹni ní property ó lù ú tà ó mówó ẹ̀ wá owó tó mú wá yẹn kò sí kan tó fi ṣe ju pé wọ́n fi ran àwọn ènìyàn lọ́wọ́ ẹni tí ò rí jẹ wọ́n fún lóúnjẹ jẹ ẹni tí ò ráṣọ wọ̀ wọ́n fún láṣọ ẹni tí ò rí ṣe wọ́n fún kó lè rí ṣe iye tí bíbélì sọ pé wọ́n fi ṣe nìyẹn wọn ò fi kọ́ mansion wọn ò fi kọ́ Newcastle wọn ò fi kọ́ oríṣiríṣi tower iye tí bíbélì sọ fún wa pé wọ́n fi ṣe gẹ́lẹ́ nìyẹn ẹ pín ẹ pín ẹ pín jẹ́ kó lọ I will soon round up and I will give only three or four people opportunity to call because tẹ́ ẹ bá pè ẹni sọ̀rọ̀ lórí kan tá a ní kẹ́ sọ̀rọ̀ lé lórí tá a sọ yìí ẹni sọ nǹkan mìíràn máa ma sọ ẹni tó bá divert tàbí tó deviate kúrò ní tá a sọ̀rọ̀ lé lórí a máa kọ́ tiẹ̀ ẹ má bínú ẹ mọ̀ pọ́nmọ́ lúkà òru pọ̀ orí mi ń lu aago lẹ́ni mo lu aago gbẹngẹngbẹngẹn and I want to tell you wípé ọlọ́run fúnra ẹ̀ ó ti fi hàn wá bíbélì ló tún sọ mo lè má kó ti chapter àbí verses o ó ní a ti fi hàn ọ́ ìwọ ọmọ ènìyàn ohun rere náà tí ọlọ́run ń béèrè ní ọwọ́ rẹ kí lohun rere tọ́lọ́run ń béèrè lọ́wọ́ ẹ o mọ ohun tó tọ́ tó yẹ kó o ṣe fún ọmọlàkejì ẹ o mọ̀ o ò ṣe a ti fi hàn ọ́ ìwọ ọmọ ènìyàn ohun tí ọlọ́run béèrè lọ́wọ́ ẹ so what are we talking gbogbo ẹ̀yin tẹ́ pé ra yín ní ìránṣẹ́ ọlọ́run ẹni yóò rí yín ni wọ́n wà ẹ̀yin kọ́ lẹ́nu wa ń jìbìtì jù àwọn muslim i'm not a muslim ìran mi ò ṣe muslim rí christian ni bàbá tó bí mi bàbá bàbá mi christian ni ìyá ìyá mi christian ni bàbá bàbá bàbá ìyá mi christian ni wà kọ́ máa lọ sọ pé bóyá tó pé mo ṣe muslim rí ni mo fi ń ṣáìdì wọn muslim gan ò lù wá ní jìbìtì tó èyí tẹ̀yìn christian ń lù wá ẹ̀yin gangan lẹ̀ ń lù wá ní jìbìtì ẹ̀yin lẹ́ta wá sóko ẹrú ẹ̀yin gangan lẹ́tà wá ẹ̀yin lẹ́tà wá ẹ̀yin tẹ́ pera yín ní general overseer ẹ̀yin pastors thousands of churches I was in I was living in a street Near inú street yẹn Mo ń count twenty seven different churches twenty seven just a single street in Akure here twenty seven different churches tí ò ń ṣe oríṣi church kan eléyà gbági pa pastor akọ àwọn èèyàn síbẹ̀ wọ́n máa dáwọ́ jọ I don't blame them àní kọ́ máa sin ọlọ́run but ọlọ́run ló mẹni tó ń sin òun ẹyẹ rọ́ọ̀pá ẹ̀jẹ̀ lè pa ojú tèmi ti là ẹ̀ lè parọ́ fún mi mọ́ owó tí màá kó wá tí màá ní mo fi dájà mẹ́wàá kan tàbí dákìní kan mo mọ ohun tó tọ́ tí n bá rí èèyàn tí yà ń jẹ mo mọ tí mo lè ṣe. When you are suffering and I knew that this person needs help truly he needs help or she needs help I will definitely help that person. Ntí ọlọ́run fẹ́ nìyẹn go to hospitals pay their bills hospital mélòó lẹ ti ń sanwó bíìlì wọn tẹ́lẹ̀ wọ́bẹ̀ lọ tẹ́ sọ pé gbogbo àwọn tó wà ní hospital yìí i will pay up their bills is it up to one billion ṣé one billion lẹ́ lọ́nọ́dún ṣé one billion lẹ́ lọ́nọ́dún lórí private jet yín ẹ jẹ́ ká sọ tọ́sí bí tó tọ́wọ́ ẹ má kó wa lọ má fi kíníkan kó wa lọ́bẹ̀ jẹ́ kó sí kan tẹ́nìkan fẹ́ ṣe fẹ́ nìkan tó bá tó bá tó bá tó bá lò sa oògùn pé kẹ́nìkan kú tàbí ó lọ gun orí òkè gbàdúrà sọlọ́run sọlọ́run ṣèkà ni ọlọ́run ò ṣèkà tó bá wá ṣeé ẹni tó sa sí yẹn tó kú lásìkò yẹn akọ́ bẹ́ẹ̀ ni pé nìyẹn máa kú ni àti kọ́ ni pé ẹnìyẹn máa kú coincidence lòyìnbó ń pè ó wá bẹ́ẹ̀ ni ẹ ná sí mi mo ti àti èmi ti kọjá level ẹnìkan ẹni bá sọ pé Gbẹ́ngà Adébóyè ẹ tó bá sọ pé ẹnìkan bú bàbá Adébóyè Ìgbòho ó bú bàbá Adébóyè ẹ gbẹnu yín mọ́ kẹ gbẹnu yín jẹ tẹ́ bá gbẹnu yín jẹ kélégbé á gbé gbogbo yín tẹ́ bá sọ bẹ́ẹ̀ ẹ lọ sinmi òye òye yín ni tóye bá yé yín ẹ mọ̀ pé Sunday Igboho òbú bàbá ọ̀rọ̀ kàn yín ni tọ́rọ̀ bá kàn yín tẹ́ mọ bó ṣe rí ẹ fúnra yín lẹ́ẹ̀ máa sọ pé à irọ́dẹ̀ ni òkòdè bú bàbá o irọ́dẹ̀ ni òkòdè bú bàbá o upon what ẹni bá ń rìn ní ìrìn tá a fi máa buyì kún á buyì kún ẹni yìí ni bàbá Adébóyè ṣùgbọ́n bàbá ò sòótọ́ ẹjọ́ bá dẹ̀ sòótọ́ á dẹni yẹ̀yẹ́ ó máa ń wo tọ́lẹ̀ báyìí kó dẹ̀ kọ́ kó má sọ yẹ̀yẹ́ ló máa ń gbẹ̀yìn irú ẹ̀dá bẹ́ẹ̀ kì í ṣe bàbá adébóyè nìkan mo sọ pé àwọn tó pera wọn ní general overseer nílẹ̀ yorùbá àti TB Joshua àti TB whatever àti eh, olùkọ́yà àti gbogbo yín all of you lọ sinmi ẹ lọ gun orí òkè kẹsàn fún ọlọ́run pé kó pa mí kẹ wo pé ọlọ́run máa gbà fún yín tọ́lọ́run bá gbà tí mo dẹ̀ kú ẹ̀yin ọmọ yorùbá tẹ̀ ń wò mí tí mo wá kú o a jẹ́ pé bóyá lóòtítọ́ àtòdodo ọlọ́run ló fi iṣẹ́ yìí rán wọn pé kán má sọ̀rọ̀ moreover ọlọ́run ò ní bí pa ikú mi ò sí lọ́wọ́ ẹnikẹ́ni èmi á pẹ́ láyé màá pẹ́ jù yín lọ ẹ̀yin ti dàgbà bàbá màá pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ bí ó jẹ́ lótìtọ́ àti òdodo ọba tí jẹ́ jìhófà ọlọ́run yẹn ló sọ wípé ẹ mọ rere ẹ dẹ̀ máa ṣe rere ẹ wá òtítọ́ kẹ́ dẹ̀ máa sọ òtítọ́ kẹ́ máa ṣe òtítọ́ tó bá jẹ́ lótìtọ́ yẹn ni kò sí tẹ́fẹ́fẹ́ nìkan ṣe ẹ lọ sí mi ẹ lọ sí mi ẹ lè fẹ́ ẹnikẹ́ni ṣe kinní kankan kò sí kan tẹ́fẹ́ ṣe fún gbogbo kò sí kan tẹ́fẹ́ ṣe fọmọ lúkà èmi mọ bọ́n ṣe ń bọ̀wọ̀ fún mo mọ bọ́n ṣe ń bu iyì fún ẹni tí iyì tọ́ sí àti ọlá fún ẹni tí ọlá tọ́ sí ṣùgbọ́n ẹ ti fi àìṣòótọ́ ẹ ti sun wa kò giri ewúrẹ́ ni ọ̀rọ̀ wa dàbí ọ̀rọ̀ ewúrẹ́ wọ́n ní tí wọ́n bá lé ewúrẹ́ kan giri tí wọ́n bá dí ẹ̀gbẹ́ ògiri tí ò ríbi lọ́mọ́ á yí ojú padà sẹ́ni tó ń le ẹ ti sún wá kan giri náà kí ló dé gan ẹ pè ẹ jẹ́ sójú òpó lẹ̀. orí mi gbóná lé ni o ẹ má ẹ má kúrò lórí nǹkan tá à ń sọ ẹ sọ̀rọ̀ lórí nǹkan tá à ń sọ mo ti ṣí láìní yẹn sílẹ̀ sọ́rí. ọlọ́run ọlọ́run ọlọ́run ò kì í ṣe bí gbogbo nǹkan tó ọlọ́run dá láyé dáradára ni ọlọ́run pé ọlọ́run ò ṣe bí àwa èèyàn fúnra wa là ń ṣe bí àwa la lọ́ invite bí wá àwa la lọ́ invite wàhálà wa àti bọ̀dá wa dọ̀pẹ̀mú apọ̀dà ọ̀dà tó pera ẹ̀ ní vice president vice president of yẹ̀yẹ́ vice president àwa ti ẹ̀ ń tara tẹ́lẹ̀ tó ń dùn wá gbogbo bọ́n ṣe ń máa tírìtì bàbá àwa kàn ń sọ bẹ́ẹ̀ ni ìwọ̀n máa tírìtì ẹ̀ ìtàn fún lókè tó ó yò ẹ̀ yo, yò náà tí ò bá yò kò ní lajú ẹ̀ sílẹ̀ kí ìran ẹ̀ kọ́ máa fi yà jẹ ìran ẹ̀ ní gbogbo ọ̀nà jẹ vice president o lẹ́nu ọ̀rọ̀ you cannot even talk vice president vice yẹ̀yẹ́ shame on all of you bọ́n ẹni tó bá mọ láyé ẹni tó bá mọ láyé ẹni bá mọ láì kó sọ fún pé láì o tó bá parí ìjọba ẹ̀tọ́ lọ́ba fún ẹ parí kó má wá o ẹ sọ fún láì kó má yọjú o ẹ gbóhùn sókè tó bá wọlé yorùbá kélé á gbé o. ẹ kú ètò ọlọ́run máa ràn wá lọ́wọ́ ọlọ́run dẹ̀ máa ràn yín lọ́wọ́. àṣẹ ìdùmarè. ṣé ẹ rí ilẹ̀ tí a wà lónìí tá yóò. ọ̀pọ̀lọpọ̀ ni ó mọ òtítọ́ ṣùgbọ́n òtítọ́ ò nílé mọ́ láàrin wa ṣé ń mi. à ń gbọ́ yín ẹ gbóhùn sókè. à ń gbọ́ yín à ń gbọ́ yín. ẹhẹ ara wọn àwọn èèyàn wa fún yẹn náà tí a tó ti ló bá wa dé oko tá a wà lónìí yìí àfi àwọn olóṣèlú tí máa fún ẹ wo gbogbo tí olóyè Sunday Igboho sọ ìbúlẹ̀ tí irọ́ rẹ̀ ìnà kò sí kò sí tó kò sí tó tó tó tó tó dọmọ́rọ́ mẹ́ bá a bá wo gbogbo àwọn tí tó ti ń kú láti nílẹ̀ Yorùbá abẹ́rẹ́ àti gbogbo dọkumẹ́ntì tí wọ́n ṣe ní nígbègán tẹ́ ń fi títí tẹ́ ń fi hàn wá lẹ́yọ̀ kọ̀ọ̀kan àwọn tí wọ́n sá lọ tẹ́ lọ ṣe asylum nílùú nílùú sẹ̀mẹ̀ àwọn tó kú ní londo àwọn tó kú ní lẹ́kìtì lẹ́kìtì state government kẹ́dọ̀ èkìtì èkìtì kẹ́dọ̀ state government ọ̀dọ́ pé òun ló pe fúlàní wá sí èkìtì ó tó wá lọ bá wọn kẹ́dọ̀ gbogbo ẹ̀ lárí àwọn olùṣọ́ àgùntàn yóò sọ̀rọ̀ ibi tá a fi wọ́n sí yẹn kí ló dé tí wọ́n sọ̀rọ̀ ọmọ àgbẹ̀ wọ́n ń dùn wọ́n ń dùn wọ́n ń dùn ọmọ yorùbá ọmọ yorùbá tó ń wò fún ọmọ ìpè nǹkan kan ti rọ́ọ̀gì níbi kankan yẹ kó rí bẹ́ẹ̀. ó sọ ní lóyìnbó ń sọ òun gbogbo ẹni sábà tún sọ lòdì sí ìṣẹ́bẹ̀ gbogbo wọn kan tara wọn ni òtítọ́ ló máa lékè rọ́ láti. tó ibi tí eh, ọ̀pọ̀lọ̀ mọ kọ́ ló múra. ọ̀ṣẹ́ ọ̀ṣẹ́ wọ́n ti wọlé sí wa láà ọlọ́run gbà wá ẹ ṣeun. ẹ jẹ́ kí n sòótọ́ kan fún wa tẹ̀yìn ọmọ Yorùbá tẹ́ ẹ̀ bá mọ̀ pé wọ́n ń tàn yín wá tẹ́ ẹ̀ mọ̀ pé ń tàn yín pásítọ̀ wo ni ò ní ọlọ́pàá tó ń gáìdì ẹ̀ ọlọ́pàá mélòó ni wọ́n ní tó bá jẹ́ lòtítọ́ wọ́n gbàgbọ́ wípé Ọlọ́run yẹn ni the general over protector àwa mọ̀ pé Ọlọ́run ni Olabisi Sheriff, please calm down. Don't let anger distract your program. Never! I will never be distracted. Nothing can distract me, my brother. Kò sí tó lè distract mi. I mean what I'm saying. I serve God Almighty and I will stand. Mi ò wá mọ̀ o bóyá kò gba bí mo ṣe ń sàfẹ́ Ọlọ́run lè má gbà. That is him. Òun ló ní ultimate talk. But you don't come to me and tell me you are serving God that you are this you are that. No no no no I disagree with you. Let God judge. Bóyá lóòótọ́ ìwọ òun ni òun sìn. Ẹnikẹ́ni ẹ má ẹnìkan òun ṣe Ọlọ́run. No human being is God kódà àwọn áńgẹ́lì gan wọ́n máa sọ fún yín pé don't worship me worship only your God ó wà ní bible it's in the bible when John tó fẹ́ kọ ìwé Revelation ó kúnlẹ̀ ó fẹ́ forí balẹ̀ fún áńgẹ́lì tó mú wá sínú ìran áńgẹ́lì yẹn sọ fún i read it ó ní má wólẹ̀ má forí balẹ̀ fún mi àti kọ́ wípé ọlọ́run nìkan ni kí wọ́n kí ó forí balẹ̀ fún and that is whom I believe in ẹ má wàá pa irọ́ tòkè mọ́ tilẹ̀ fún wa ẹ lọ pásítọ̀ tí ò bá ní security sójà DSS àti ọlọ́pàá àwọn mopo tó ń gáìdì ẹ̀ ẹ sọ fún mi ẹ sọ ọ ń tàn yẹn ń tàn bẹ́ẹ̀ là it is God ẹni bá kú kàn kú ni nature nìyẹn ó wọ ọlọ́run fẹ́ kó lọ àsìkò ẹ̀ náà sọ pé ẹnìkan fẹ́ pa ẹnìkan ẹnìkan kílẹ̀ ń pa á. ẹ̀yin ẹgbọ́n sókè broda mi. ẹ kú ètò mo dẹ̀ ń gbádùn yín odò kò ní gbé ọ̀dà àmì àṣẹ ẹ wò ó mo dúpẹ́ lọ́wọ́ mi gẹ́gẹ́ bí ẹnìkan ah, ni mi ò most of minister of God mọ́ ní Nàìjíríà yẹn. torí kò sẹ́nikẹ́ni inú wọn tó lè sòótọ́ bó ṣe pa àwọn ọmọ yẹn dànù. ó dùn mí ọ̀rọ̀ yorùbá nation tún ó tún délẹ̀ kò sẹ́nikẹ́ni inú wọn tó lè sọ̀rọ̀ sókè pé a ìkan ti wà lélẹ́yìí wọ́n àwọn kọ́ńtì tí wọ́n ju one point two one point three million naira tó ń dárú as a nation tiwa ló dé we are almost sixty million ìyá dẹ̀ ń jẹ wá ẹ wo mọlúkà àwa ń fàdúrà ń ràn yín lọ́wọ́ gbogbo ṣe jẹ́ tọlọ́run olódùmarè kò sí kankan tó máa ṣe é kò tẹ́ ẹ sí tá a ṣe mo ní ọlọ́run àsìkò tọ́lọ́run bá kọ fún mi pé mo fẹ́ lọ àsìkò yẹn ni máa lọ kò sí nobody can change it èèyàn ò lè yẹ tọ́lọ́run bá kọ pé máa lo one hundred máa lò ẹ lè jẹ́ ẹ kàn ṣe ra yín lásán ni. kò sí kankan tó máa ṣe yín. òótọ́ gidi lẹ́tọ́ o pamọ́ tó ń pẹ̀ àwọn èèyàn gan láti ẹ̀bùn pásọ adébóyè gan lẹ́yìn tí wọ́n nílé lẹ́tì lo olóyè Sunday Igboho. ẹ má bínú kíní bluetooth yẹn ti lò ó ti lò bá mi tan bluetooth kí n jìyà ó lè fi pẹ̀lú ẹ̀ à ń gbọ́ yín à ń gbọ́ yín. Call the ring host. Press and host. Bluetooth mode. gbàdúrà fún wọn lágbára Ọlọ́run lódùmarè kò sí kọ̀kọ́ tẹ́ni bọ́dì máa fi wọ́n ṣe a dẹ̀ máa gba yorùbá nation àtẹ̀yìn náà ti gbogbo gbogbo yín tẹ̀ àdìtẹ̀ tẹ̀ ń sọ̀rọ̀ lórí ẹni kò sí kọ̀kọ́ tó máa ṣe yín tó ní ètò lọ. ẹ ṣe ẹ ṣe àdúpẹ́. ọlọ́run àtúbọ̀ máa ràn yín lọ́wọ́ sá. ẹ ṣe ni ọmọ dúpẹ́. ẹ tán. ẹ pè ẹ pè ẹ pè. Bluetooth mode. Bluetooth connected. Power off. Um. Oh yeah, ẹgbẹ́ òsókè. Okay. à ń gbọ́ yín o. à ń gbọ́ yín ẹ sókè o. ó ti cut. mo ń bọ̀ ẹ má bínú ẹ jẹ́ ń kọ̀nẹ́ẹ̀tì bluetooth yẹn ó lè tá à ń lò kékeré yẹn ti ó ti chief kó pa connect you. I don't know why. It's such. ẹ má bínú o kí ní bluetooth yẹn ó. 吧，共吧，共。 bluetooth yẹn ò tàn. power on. ẹ pè wá ẹ pè wá. bluetooth mode. bluetooth mode. ẹ ẹ pè wá ẹ gbóhùn sókè à ń gbọ́ yín. audio disconnected. Bluetooth connected. À ń gbọ́ yín o. Kò ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀. Let's use this. Bluetooth hmm. disconnected. Oh yeah, ẹgbọ́n sókè a ti connect ẹ̀ mọ́ ilé padà. à ń gbọ́ yín bẹ́ẹ̀. gbogbo ara ojú tiwa ti là báyìí a hello. hello. I'm going to yín ẹ máa sọ̀rọ̀ aha I want dátọ́ o a ti dátọ́ ẹ ẹ àfa kan ò ní wọ́n ọlọ́run bá mi sọ̀rọ̀ ọlọ́run bá mi sọ̀rọ̀ sọ́lọ́ ọ̀bá wa sọ̀rọ̀ nípa nípa àyà tí níní ọlọ́run sọ pé ọ̀nà way out re tá làjá láti kú òun nàìjíríà bọ́ sínú bọ́ sínú yorùbá nation ọlọ́run sọ yìí fún wa wọ́n gbé àwọn ará wọn ṣe kíní kan gbogbo wọ́n dákẹ́ bẹ́ẹ̀ silent kill every one of them there ọ̀dà àbá. à ń gbọ́ yín. hello ẹ ṣeun ẹ gbóhùn sókè. ẹ káàárọ̀ o. ẹ ṣe gan. ẹ jọ ọlọ́run á fún wa ọlọ́run á gbà fún wa o. sọ tí a ń sọ fún gbogbo àwọn èèyàn wọn ò sì but kò sẹ́ni tó fẹ́ fi ikú yọ ẹnìkan so but àwọn ọ̀tá Yorùbá náà ló ń ṣe ìṣekúṣe ọlọ́run á dẹ̀ dalẹ̀ àtọ̀nà wọn distraction ni gbogbo eléyìí àdébì tí à ń lọ lágbára Ọlọ́run nǹkan tí mo ní dá sí nìyẹn. ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé ẹ ṣé ẹ ṣé ó yá ẹ bá wa pè ẹ pè ẹ pè ká gbà pè bí méjì mẹ́ta sí i. ẹ jẹ́ ká gba ìpè bíi méjì mẹ́ta sí i. à ń gbọ́ yín o. hello. hello. ẹ ẹ mo ní níjọ́ yẹn kí chief sọ̀rọ̀ mo ẹ mo ti sọ̀rọ̀ mo ní níjọ́ yẹn kí chief sọ̀rọ̀ charlatan níjọ́ yẹn kí chief sọ̀rọ̀ chief chief chief sọ anything bad at all anything bad he didn't say anything bad tẹ́lẹ̀ àwọn pastors wa tẹ́lẹ̀ gbogbo pastors Nàìjíríà yìí ká sọ pé nínú hundred percent ká yẹ pé ní ká sọ pé half percent nìkan ní lólóòótọ́ lẹ́yìn gbogbo eighty nine and a half percent tó kù ó lè ní gbogbo wọn they are just using they are just opening church for business they are doing business you understand me wọ́n dẹ̀ ń parọ́ wọ́n dẹ̀ ń parọ́ fún everybody ni ìjà tá à ń jà yìí àwọn pastors tí wọ́n ní àwọn spiritual ni pé spiritual fathers làwọn àwọn ló yẹ kó wà ní forefront ìjà yìí àwọn ló yẹ kó wà forefront ìjà yìí kó máa kó máa sọ̀rọ̀ sí kó máa sọ̀rọ̀ sí ìjọba nínú bible john the baptist ó sọ̀rọ̀ sí ó sọ̀rọ̀ sí king king kan ni àbí ó parọ́ ni ó sọ̀rọ̀ sí king kan ni àwọn àwọn prophet gba ìgbà yẹn wọ́n máa ń sọ̀rọ̀ sọba tọ́bọ̀ ọba ti dáadáa ni tí ọba ìlú kan bá ti dáadáa àwọn prophet máa ma sọ̀rọ̀ pé nǹkan tó ṣe yóò dá o ogun náà change the world tó bá dé change the world ìdájọ́ náà máa dé bẹ́ẹ̀ but àwọn eléyìí private jet wọ́n ń rà jọ private jet private jet ìkọ́ akọ́kọ́ òun dangerous rich understand ìfowópamọ́ kò wọ́n dangerous rich private jet wúrà káàkiri they are all liar ìdájọ́ náà máa dé bá wọn lọ́yọ̀ kọ̀ọ̀kan béèrè bírọ̀ wọn ìdájọ́ náà máa dé bá wọn because wọ́n pẹ̀lú àwọn tó ba ìlú yìí jẹ́ politicians àtàwọn pastors wọ́n pẹ̀lú àwọn tó ba ìlú yìí jẹ́ ìdájọ́ náà máa bẹ̀rẹ̀ sí dé bá gbogbo wọn ó lè ti bẹ̀rẹ̀ báyìí láti ṣe ìdùmarè láti ṣe ìdùmarè ìdájọ́ náà kó máa bẹ̀rẹ̀ sí dé bá gbogbo wọn so nǹkan tí mo ní kí n kàn sọ nìyẹn ẹni gbọ́ mi bàbá mi ẹ ṣeun mo dúpẹ́ the point tó wà nù táwa ń sọ ni wípé there is no crime tán bá ní owó wọn tán ra private jet tàbí tán kọ́ mansion tàbí tán kọ́ oríṣiríṣi kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀ látọjọ́ táláyé ti dáyé ni ẹ má ti gbowó aṣáájọ ń jìjà iná ni ṣáájọ jẹ wà lẹ́bù kan ni a sì ń lẹ́bù kan ọlọ́run kẹjú èmi lọ ọmọdé mo jẹ́ sí o ṣùgbọ́n lójú orí jù mí lọ ó tún lówó jù mí lọ fáfáà bọ́lọ́run ṣe pín ní that is God there is no crime in that kí wá ní kí ló mú gbòòrò private eh, jet kan tàbí kí ló mú kó lọ ra mọ́tò tó ṣẹ̀ ra yẹn kí wá sọ pé kí ló dé tó rà á never bọ́lọ́run ṣe dá oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ mi ò against ẹ̀ what I am saying is that kí ló dé tí àwọn tó Ìgbòho ẹ̀yin fúnra yín èèyàn bíi tèmi ni Chief Sunday Ìgbòho èèyàn bíi tèmi ni but ẹ̀yin fúnra yín lẹ Sunday Ìgbòho di Eh, ìlú mọ̀ọ́ká ọlọ́run ló dẹ̀ kọ́ bẹ́ẹ̀ torí iṣẹ́ tó yẹ kẹ́ ẹ ṣe ìjà tó yẹ kẹ́ ẹ jà tẹ́ ẹ jà ní Sunday Igboho ń jà yẹn a dẹ̀ ti recognize àti acknowledge gẹ́gẹ́ bí olórí fún wa a dẹ̀ mọ̀ tẹ̀lé a mọ̀ tẹ̀lé torí tó yẹ kẹ́yìn ṣe tẹ́ ẹ̀ ṣe tẹ́ ẹ kọ̀ tẹ́ ẹ̀ ṣe ọ̀rọ̀ tó yẹ kẹ́ ẹ sọ tẹ́ ẹ kọ̀ tẹ́ ẹ sọ ìjà tó yẹ kẹ́ ẹ bá ìjọba jà tẹ́ ẹ kọ̀ tẹ́ ẹ jà kọ́ má bàa ti ṣọ́ọ̀tì yín kọ́ má bàa gbé táàsì wá kọ́ má bàa wó redemption kọ́ má bàa wó synagogue kọ́ má bàa wó prayer fire àti gbogbo ẹ̀ ìtorí yẹn ẹ ti kọ̀ tẹ́ ẹ sòótọ́ yẹn òun ni Sunday Igboho sọ òun lèmi ń sọ tó fi rí wa táwọn èèyàn ìyà ń jẹ mẹ̀kúnnù ẹ̀yin kọ́ ọlọ́pàá táwa bá rí ó tún fẹ́ wá gba fifty naira gba hundred naira lọ́wọ́ wa ni owó tẹ́ yẹ ká fi wọn agolo gàrí kan agolo gàrí kan sì hundred naira owó tá a fi yẹ ká wọn agolo gàrí kan sínú kọ́ọ̀pù yìí kí n rí mu ọlọ́pàá tún kì wá mọ́lẹ̀ àtún gbà á èyí dẹ̀ kọ́ ọlọ́pàá òun kiri wọ́n ń ṣọ́ ẹ̀yìn pẹ̀lú private jet ti yín àwa ọ̀rọ̀ ọlọ́pàá wọ́n pa wá wọ́n gé wọn àwọn èèyàn wa lọ́rùn ẹ̀ ń wòran nítorí ẹ kẹ́sọ tẹ́sọ ni Sunday Igboho sọ ó dẹ̀ ti gbọ̀gá mọ́ yín lọ́wọ́ ọlọ́run dẹ̀ máa dúró tì á dúró tì wá àá ṣàṣeyẹ àá ṣàṣeyege lórí ọ̀rọ̀ yìí ẹnikẹ́ni ẹ̀dákẹ́dá mo wá ń sọ kí tó round up now ènìyàn kẹ́nìyàn tá bí nínú obìnrin tó bá fojú ibi tàbí ikú tó fi wo olóyè Sunday Igboho tàbí tó fojú ibi tàbí ikú tó fi wo Ọláyọmí Koiki tàbí tó fojú ibi tàbí ikú tó fi wo èmi Ọmọlúkà yìí ẹ̀dá bẹ́ẹ̀ ọlọ́run á pè é ọlọ́run á gbé sọ́dọ̀ kò ní dúró kò ní dúró tiẹ̀ wọ kò ní dúró rántí mú nǹkan á kú ni tìrantìran. ẹ̀lú. à ń gbọ́ yín bàbá mi. ẹ̀lú olùkọ́ ẹ̀kọ́ lè fà. à ń gbọ́ yín ẹ má bínú mò ń bomi lọ́wọ́ ni à ń gbọ́ yín ẹ dákun. òkè fà ẹ̀kọ́ ètò sájẹ́rí ọ̀rọ̀ tí ẹgbẹ́lẹ̀ yìí ọ̀rọ̀ ìdáná ìjẹ́gun kò yẹ yín fún un ọ̀pẹ gbogbo gbogbo wọn tó wá mistake bàbá Sunday Igboho ọlọ́run máa jogbo wọn lọ. wọ́n máa wá. kò ní í sìn mo lè mọ̀ pé kò lè kò lè sílẹ̀ gbogbo àwọn ọ̀dàlẹ̀ ọ̀dàlẹ̀ ọ̀ka Yorùbá gbogbo àwọn tó ń lóṣèlú ránṣẹ́ nípa máa kọ́kọ́ kọ́ máa gbọ́ lórí platform tọ́lẹ̀ dá yẹn mo yorùbá rú ọ̀dẹ̀ tán àwọn ọ̀nà yorùbá yẹn ẹṣin bí yọ bàbá sọ́dẹ̀ gbogbo yorùbá ẹṣin tó ti fò ní yorùbá nation tó ti fò tó ti fò ọkọ̀ dẹ̀ ní ọkọ̀ gbala gbogbo bá ń wù ẹ̀ kó wá wọnú ẹ̀ orí rẹ̀ wù ẹ̀ má wọnú ẹ̀ by force kọ̀ orí wọnú bọ̀ tó bá tó àsìkò wọn ò ní kó ẹ̀ kó tó wọnú ẹ̀ ẹgbẹ́ ti ní ìsìn gbogbo àwọn tó ń tán fún mistake yẹn wọ́n tán tanra wọn ni wàhálà wọn ọ̀pọ̀ tó wọn ọ̀pọ̀ tó rárá àwọn òde ẹ̀rọ wọn ṣẹ́ ẹgbẹ́ mistake yẹn kan ẹ̀rọ tó bá yẹn bá sọ ẹ̀ bá wọn bọ ẹnu ẹ bá wo gbọ́n wọn ṣe tó gbàgbé yẹn sìn ẹ̀yin pé nǹkan tó fẹ́ tó fẹ́ Yorùbá nation gbogbo gbogbo ọmọ òbí tó wáyé sọ̀rọ̀ tó wáyé sọ àdéhùn báyẹn gbogbo wọn lọ kún síbẹ̀ wọn máa pè wọlé wọn máa sọ káàtìkàtì lẹ́nu ọ̀rọ̀ tó ayétẹ́tì fún yorùbá nation wọn máa gbogbo wọn ìgbẹ́ pàwọ́ kan àwòrán yín ṣẹ́ àrùn níbọ̀dì yín ṣẹ́ àtúbáwọn ènìyàn kẹjá ọlọ́run yìí kẹsọ yorùbá ẹ̀ṣinjẹ́bi fòní àti kóòtù bẹ́ẹ̀ bú kóòtù bàbá wọ́ọ̀yọ̀ ó bá yẹ sọ̀rọ̀ yẹ ó bá yẹ sọ̀rọ̀ yẹ àwọn tó alọ́run ìwọ́n sọ̀rọ̀ yorùbá tó lọ́rùn kọ̀ọ̀rọ̀ orí ìrọ̀lọ́kọ̀ọ́rọ̀ làmọ́gì Koiki ọ̀tún ń sọ àwa àwa àwa à please wa ẹni tó bá please kúrò lájú ẹ̀ mọ́ bí ààrẹ níbọ̀dì iṣẹ́ ọ̀sùn ìdàbọ̀. God bless you. Uh, that will be our last caller today. We'll call it today because of our time. Àsìkò ti lọ. Hmm. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Láti parí ọ̀rọ̀ mi, ẹnìkan send message sí mi. Check please, okay government some deeper life church in ondo kidnap pastor uh-huh. government storm a deeper life church in the onigari area of sagari village akure ondo state on monday and kidnapped a pastor and ex-director in the ondo state civil service otamayomi ogedengbe that is the name of the pastor àwọn onímọ̀ wọ́n ti jí gbé lọ ẹ̀ ọ́ sẹ̀ ọ́ bẹ́ẹ̀ òun ò tí ì lówó tọ́yẹ́ pé ó ti ní owó dáadáa á láwọn ọlọ́pàá tó ń gáìdì ẹ̀ wọ́n ti jí gbé lọ ọ̀hún tí mo wẹ́rà bá ọ̀tẹ̀ ìyẹn ò tí ẹ̀ kàn mí ẹni máa ń bá jí gbé wọ́n jí gbé tí wọ́n bá jí mi gbé ta ló fẹ́ mọ̀ bóyá wọ́n gbé mi ta ló mọ kò lómi lọ́yọ̀ọ́ ẹ̀jọ̀ nobody á fún ẹja rẹ̀ ajé dàmọ́lá who is above kidnapping I remain governor <laughs> ó ní he remain governor so wọ́n dàgbé wọ́n máa jí governor gbé àwọn tẹ̀tẹ̀ mẹyẹ bọ̀ lápò ni àwọn tẹ̀ jí wọn gbé Eh, àwa ṣe ń tó tọ́ when it is time to do it we will do it ẹni bọ́dì nínú wọn ìtẹ̀mí ń sọ ni wípé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ leaders wa ẹ̀yin tẹ́ ẹ tó one percent tẹ́ ẹ ń wa ẹ fún wa ní àyè ẹ fàyè gbà wá ká lè bu iyì tó tọ́ sí ká lè bu fún yín nínú orílẹ̀-èdè wa tuntun tá a fẹ́ ní tẹ́ ẹ bá fi lè kó da wàhálà kó dogun inú ilé tá a bá bára wa ẹ ní ṣẹ́kù ọlọ́run dẹ̀ máa kún wa lọ́wọ́ ṣiṣẹ́ yẹn bó ṣe kún àwọn Ghana lọ́wọ́ ṣiṣẹ́ ẹ ní ṣẹ́kù tẹ́ ẹ bá jẹ́ tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ sòtítọ́ tẹ́ ẹ jáde kẹ́ ẹ sòtítọ́ jáde tẹ́ ẹ dẹ̀ kọ̀ tẹ́ ẹ dúró lórí ẹ̀ yìí pé àkútà bá tán torí pé ẹ̀yin nílé sí US ẹ̀ nílé sí Canada ẹ̀ nílé sí London nílé sí Dubai tọ́rọ̀ yẹn bá ti lè di pé a bẹ̀rẹ̀ ẹ̀ gẹ́gẹ́ bí ogun inú ilé ẹ̀ ní ṣẹ́kù gbogbo yín ló máa lọ sí o á pa gbogbo yín tán ni òótọ́ lẹ gbọ́ lẹ́nu mi yẹn a máa pa gbogbo yín ní inú ò lè bí ọlọ́run sí mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o ẹni tó tí ọ̀wọ̀ tọ́ sí a fẹ́ láti fi ọ̀wọ̀ fún wọn ẹ má sọ wá da nǹkan mi ẹ má sọ wá di nǹkan tí ọlọ́run ò dá wa ẹ má sọ wá di kẹ́tọ́n wa to to somebody else ọmọlúàbí ni wọ́n pè wá ọmọ tó lẹ́kọ̀ọ́ náà pè wá and we want to remain ọmọ tó lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n ẹ̀yin lẹ fẹ́ sọ wá dànkan mi ẹ̀yin lẹ fẹ́ yí wa padà sí kan tí ẹ wà fẹ́ ẹ má fi àyè ẹ sílẹ̀ ẹ tètè kò ì pẹ́jù o kò ì tí ì pẹ́jù ẹ tètè dìde sí i ká fún yín ní support ká tì yín lẹ́yìn kẹ́ ẹ wọ ẹ̀yìn bí eléyìí kẹ́ ẹ rí wa kíní kan òye gbogbo yín àtẹ̀yìn gómìnà àtẹ̀yìn pásítọ̀ ẹ pariwo kẹ́ ẹ wọ ẹ̀yìn yín kẹ́ ẹ rò bí anybody ṣì wà ń bẹ̀ gbogbo wọn ti lọ àfàwọn tó sì rí yín pọ́nlá àwọn tó ń rí yín pọ́nlá díẹ̀ díẹ̀ àwọn ló máa dúró gbogbo àwọn tẹ́yìn bìlífù pé ṣe ẹ lọ́wọ́ ẹ̀yìn yín kẹ́wọ́ bí wọ́n máa bẹ̀ wọ́n sí bẹ̀ mọ́ wọ́n ti lọ wọ́n ti fi yín lẹ̀ ìhòhò lẹ́wà ìhòhò ní gbogbo yín wà àti gọ́vnà o àti sẹ́nétọ̀ o àti rẹ́pù o àti ẹ̀sẹ̀ o àti kọmíṣánná o àti pásítọ̀ o àti dọ̀hún o ìhòhò ní gbogbo yín ti wà gbogbo àwọn tẹ́ ẹ̀ bìlíìfù pé wọ́n wà lẹ́yìn yín gbogbo wọn la ń jí pa gbogbo wọn náà fìyà ń jẹ káti gbogbo wọn yẹn ọ̀tọ̀ tún ni ọ̀tọ̀ ni ìyà tó ń jẹ ènìyàn nígboro o lè ra ordinary cup of garri now conveniently kó o mú kó sọ pé o fẹ́ yó with hundred naira a cup of garri is hundred naira Go hundred naira hundred naira so ebi òun wọnú kíkan míì tún wọ kẹ ẹ wẹ̀yìn yín kẹrù pọ́n wà ń bẹ ẹ wẹ̀yìn ẹ mọ̀ pé hòhò ni gbogbo yín wà ẹ ti tán díẹ̀ ló kù mo sọ fún yín wọ́n á jẹ wọ́n yìí máa jẹ yín ngbèbí bá dojú ẹ̀ wọ́n á bò yín wọ́n á jẹ yín tọmọtọmọ ó ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ni ẹ ti rí kankan ẹ nail mi bẹ́ẹ̀ bá ṣe fẹ́ i don't care nail me the way you want i don't care i don't bloody care ẹni ajédàmọ́lá garri is now five hundred naira per bowl that is where you are níbi tó wà nìyẹn níbi tó wà nìyẹn some places is one thousand naira láwọn ibì kan àtẹ̀rẹ́ àwọn ibi tó ti tà ní one thousand two hundred seven hundred eight hundred bọ́n ṣe ń tà nìyẹn ó mọ̀ ní ibi tí wọ́n wà náà ti ń tà ní five hundred naira that's just ìyẹn kọ́ láti ẹ̀fẹ̀ dìbètì lé lórí i appreciate every one of you mo dúpẹ́ lọ́wọ́ yín rally wa londo state is still continuing èyí tẹ́ fẹ́ ràn wá lọ́wọ́ ẹ má ṣàlàyé pọmọlúkà ẹ pè wá whatever no matter how small ẹ fi ràn wá lọ́wọ́ àwọn nǹkan tó sì kù tá a fẹ́ ṣe ó sì wà ń bẹ̀ a fẹ́ gba mọ́tò tá a fẹ́ kó rinṣẹ́ sí tó máa máa tẹ̀lé wa a fẹ́ gba sanwó fún nírinṣẹ́ òun tó máa bá wa lò ó and some other things like that that we still want to do so we need your assistance no matter how small bó ti wù kó kéré tó sátidé tó ń bọ̀ kì í ṣe ti ọjọ́ mẹ́rin àbọ̀jọ́ márùn-ún o tọjọ́ márùn-ún Òṣogbo là ń lọ hmm, but ti sátidé tó tẹ̀lé ti Òṣogbo òun ni ti Ondo state ń bí and we have to do it and we must do it so mo bẹ̀ yín ni ẹ dìde ìrànlọ́wọ́ fún wa no matter how small ká lè fi ṣe àwọn nǹkan tá a fẹ́ ṣe ẹ ṣé mo dúpẹ́ o God will bless you. Eh, Oòduà á gbogbo wa mo dẹ̀ fẹ́ sọ <clears throat> mo tún sọ mi ò kó ọ̀rọ̀ tí mo sọ jẹ́ o ṣùgbọ́n mo ń sọ ni wípé ọmọlúàbí ni wá táwọn bàbá wa tá à ń sọ wọ̀nyí tán bá yí wà padà tán bá ṣe ìṣe aṣíwájú lótìtọ́ tán jẹ́ kí àwa tí wọ́n ń darí tí wọ́n jẹ́ kọ̀rọ̀ wa kó ka wọn lára tán dẹ̀ jáde tán sọ òtítọ́ tá a dẹ̀ rí we are always with them a dúró tí wọ́n to the point of death we will stand by them And ń sọ ni. So àfi gbogbo kì í ṣe pa kàn sọ ṣákálà á dúró tí wọ́n dójú ikú ni tán bá yí padà bless you all oòdùà àgbẹ̀ gbogbo ẹ pín o ẹ̀yin tẹ́ẹ̀dẹ̀ tí ìwò dáadáa mo ó máa wà nínú youtube mi ẹ lọ síbẹ̀ kẹ́ subscribe síbẹ̀ kẹ́ dẹ̀ share láti youtube fún àwọn tó bá yẹ kó wò god bless you all kò ní jù báyìí lọ Ọmọlúkà ni mò ń jẹ́ lẹ́ẹ̀kan sí thank you very much bye.